mo kí ń káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá ní olúwa ṣì wà nínú ilé dáàdì à ń sọ̀rọ̀ lọ nípa ìgbà ẹlòmíì ti dúró tó ń wojú ọlọ́run fún nǹkan kan tàbí ìkejì tí àsìkò ẹ̀ wá tó ó lè jẹ́ ìgbà yẹn ni àwọn agbọ̀rọ̀dún á ní mò ń bọ̀wọ̀ ọlọ́run màdélógún ọdún bóyá ti yàtọ̀ ọlọ́run fẹ́ gbàdúrà ẹ̀ wọ́n á yí lọ́kàn padà báwo la ṣe máa mọ̀ gbà sí ìgbà wa bá dé. Ah, ìbéèrè tó dára púpọ̀ ní ìbéèrè gẹ́gẹ́ bí mo yẹn ń sọ lọ nípa ìgbà àtẹ̀yìn tí ọba gbàgbọ́ olótù ṣe rí ìgbà àtàkókò àtọjọ́ mo sọ síwájú tí ẹ bá ti gbàgbé pé Ọlọ́run ló ṣe kí ni òun ló ní Ọlọ́run máa ń dóde àsìkò tó máa yẹ èèyàn hmm. tó máa fi ṣe nǹkan yẹn ṣùgbọ́n ẹ̀dá ló máa ń kánjú. Ọlọ́run máa ń dóde àsìkò tí nǹkan yẹn máa yẹ wá tó máa ní ẹ̀rí tí ẹ̀rí ẹ̀ máa pọ̀ tí ó máa lè fi tí àsìkò tẹ́ pé ó máa rí àfi lórí ẹ̀kọ́ lọ́sẹ̀ ti fẹ́ lómi ti pẹ́pẹ́ pé ayọ̀ nǹkan ẹ̀ kó pa abẹ́mọ̀ payọ̀ a máa pa ni. Hmm, ayọ̀ ń pààyàn lóòótọ́. ọlọ́run lè fún ọmọ kan ọlọ́run lè fún ẹ ní àkókò lè fún ẹ ní ọmọ ní àkókò kan kó má mọ iye ẹ̀ hmm. àìmọye ẹ yẹn ó wá lè ó kàn lè tọ́ bó ṣe wù ẹ́ kó yẹ pé ọmọ yẹn gangan fúnra rẹ̀ ló kọ jésù ọmọ tá a bí òní ṣekú pa wá. àmì o jésù. ẹlòmíì àánú ń wáṣẹ àti lọ tẹ́ǹdì tó bá padà ríṣẹ́ tó ti lọ tẹ́ǹdì àti kọ́pọ̀ máa níṣẹ́ ni ṣùgbọ́n lọ́wọ́ oru wọn wọn kì í parí iṣẹ́ yẹn dáadáa. àbí kọ́ má ṣe fúngbà hmm, díẹ̀ kan ní. wọ́n parí ẹ̀ dáadáa ṣùgbọ́n tó ẹ bá àkókò ọlọ́run ló wá ló wá ríṣẹ́ yẹn kò sí ogun tó lè dé kò sí ẹnikẹ́ni tó lè dojúkọ níbi iṣẹ́ yẹn tí ò ní ṣàṣeyọrí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni pé ká ní sùúrù ká dẹ̀ ní ìgbàgbọ́ nínú ìrètí. sùúrù ìgbàgbọ́ nínú ìrètí. nínú ìrètí hmm. Hmm, nínú ìrètí ló wà ohun tó ohun tó ò rí tó ò retí ẹ mọ̀ pé sùúrù ni o máa fi dúró de sùúrù ni o máa fi dúró de kì í ṣe nǹkan tí èèyàn kọ̀ lè sùúrù ló dẹ̀ ṣòro sùúrù dẹ̀ ṣòro ní ṣùgbọ́n ó dára púpọ̀ láti ní. dáríkẹ́ tó máa lọ àwọn èèyàn kan máa ní mò ń bọ̀ ọlọ́run òde lógún ọdún kí lẹ rí sọ̀rọ̀ yẹn. ṣe rí mò ń bọ̀ ọlọ́run òde lógún ọdún èmi máa ń sọ fún èèyàn pé ọ̀rọ̀ kọ́rọ̀ ni. ọ̀rọ̀ burúkú ni. Hmm, ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ kọ́rọ̀ ni ẹ ká yí ìpinnu wa padà kú nínú ọ̀rọ̀ yẹn kò sí ọjọ́ tọ́lọ́run òde ó máa ń ṣe kan níṣẹ́jú wíníwíní ni ni tickle on eye hmm. ọlọ́run ti ṣe kí ni ó ti fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe hmm. ṣùgbọ́n àìní sùúrù tó ló sọ pé ọ máa fi èṣù máa fi kó sọ̀yàn lọ́kàn hmm. láti ṣe ìfẹ́ títí ẹ̀ mi ò lè blame ẹ̀ ọlọ́run wà lókè èṣù wà nù ayé àjọ ń gbé ni èṣù kẹ̀dẹ̀rẹ̀ abaláyé ni ayé náà la máa fi èṣù lẹ́sìn so ó ní agbára ìjọba méjì ló wà ìjọba ọlọ́run àti ìjọba èṣù ó dàbí àwọn olóṣèlú tó ṣòṣèlú kọjá èèyàn kan wọlé èèyàn kan fìdí rẹmi ta ni ẹni tí wọ́n ṣe kí ni ta ló dìbò fún. bí ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ èṣù ṣe rí nìyẹn òye bíbélì yé èṣù dáadáa láti fi tan àwọn ọmọ ọlọ́run ọmọ ọlọ́run tó bá fi jẹ́ kó yé pé ẹ̀ mò ń bọ ọlọ́run kò yá lógún ọdún kó mọ̀ pé ẹ̀mí tó tọ jésù wá nígbà tí jésù gbàdúrà tán ló mm. padà tàn òun náà wá yẹn pé mm. ebi á máa pa ẹ́ o. Mm tẹ wá jẹun o. òkúta lélẹ́yìí o mm. sọ di búrẹ́dì o kò jẹ o tí bàbá gan bá jẹ lọ́jọ́ yẹn lọ́jọ́ kí bàbá gan rí bẹ́yà. Mm. Mm. Jésù sọ pé èèyàn gbọ́dọ̀ wà nípa tí àkàrà nìkan ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ yẹn ni èṣù mọ́ àkókò ẹ jẹ́ kí ẹ ara létẹ̀ gbọ́ bẹ́ẹ̀ kíyèsí àkókò tí èèyàn bá gbàdúrà tán àkókò yẹn ni etí èèyàn máa ń ṣí ni iye máa ń ṣí tí etí bá ti ṣí tí ìyè ti ṣí àwọn ẹ̀mí méjì wá dúró ẹ̀mí ọlọ́run àti ẹ̀mí èṣù bóyá àdúrà tó gbà yẹn bí onígbàgbọ́ nínú ẹ̀ hmm. èṣù àwa dé pé àdúrà yìí má ṣe tẹ́wọ́ gbọ́ ó má ṣe tẹ́wọ́ gbà gan-an ẹgbẹ́ àbẹ̀tí gbàgbé balógun pàṣẹ àyẹn ni hmm. balógun pàṣẹ àti dá àdúrà dánẹ́lì dúró ni àwa dúró síbi àdúrà yẹn pé ọ̀gbẹ́ni nǹkan báyìí báyìí mà ní nǹkan báyìí báyìí mà ní orúkọ ọlọ́dà rẹ̀ láàmú ni kò ṣe nǹkan báyìí kékeré ọlọ́run pé ah, tí má gbé kíní ìfẹ́ ni ẹni ọlọ́run á tó wá dì í mú ṣùgbọ́n tó bá ti lè borí ìdánwò yẹn ọmọ ò lọ sí iléèwé ó bá délé olóhùn paasi ta ló ṣèdánwò fún. kò yé wa anamọ ò ní ráìtì. kò sórí òkè kò sórí òkè tó lọ láyé yìí tó ti lọ gbàdúrà kẹ́lẹ́ tó bá ti ń bọ́ lẹ́bọ̀ hmm. ẹ̀mí yẹn ti ṣe kí ni ó ti dúró díẹ̀ hmm. láti ṣe kí ni láti dán an wò ọ̀nà oríṣiríṣi ló dẹ̀ máa gbà ó máa lo ọ̀rọ̀ kàbìtì kàbìtì. ẹlòmíì ìbínú kékeré báyìí láti bà gbogbo nǹkan tó lọ gbàjẹ́ ẹlòmíì máa bọ̀ láti ṣọ́ọ̀ṣì rẹ̀ á ah, ní bó ṣe bó ṣe wà. Ah, ẹ tó wà ní ibi ilé tí mo lọ á ní bábá rọjò ìjé kò nu jésù. ilé tí mo ń lọ yo ìyá alágbájá tèmi àti ẹjọ ń jà ah! ibi tá a parí ẹ̀ sí ibẹ̀ ni màá tuntun. ẹlòmíì á ní tọ́wọ́ bá dọ̀rùn làwọn atọ́ parí ìjà ìṣá parí ìjà lọ́rùn ni. ẹ Ọlọ́run á gbàkóso. <laughs> àmì jésù. àwa ta lẹnu tí ò gbàgbọ́ kí ló fà á gan torí kí ló jà kí ló ń jẹ́ ìgbàgbọ́ yẹn gan nísìnyí kí ló ń jẹ́ ìgbàgbọ́ òye ni òye wà hmm. ìwà bíi Kristi ni Áńtíókù hmm. ló ti ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn wọn ìgbà ah, abẹ́ẹ̀dẹ̀ rí wọn ni ìṣesí wọn ìwà wọn ó dàbí ti Kristi Kristẹni là ó máa pè wọn hmm. kí ni ìṣesí titi tiẹ̀ kí ni ìwà ẹ̀ bàbá olówó àdúgbò kí ni ìwà ẹ̀ Eh, ìwọ tó yẹ pé omi ló ń tà ládùúgbò kí ni ìwà ẹ olóòtú ẹ jẹ́ kí n jẹ́ kí òye kan yé wa mm. nígbà tó ń béèrè ìbéèrè kan lọ́wọ́ Jésù nípa pé gbogbo òfin tó dẹ̀ kà sílẹ̀ yìí mm. ewu gangan ní kámúlò Jésù bá gbogbo mò ń fi ìrànfẹ́ ó sọ di méjì mm. ṣé kò gbìyànjú ni ó sọ di méjì ó ní nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ìfẹ́ yẹn ló sọnù bí ìfẹ́ ò bá sọnù báwo ṣe máa mọ́mọ́ làkejì ní tí màá pa tí màá fi ṣòwò. bẹ́ẹ̀ni. tí ìfẹ́ ò bá sọnù báwo ni mo sọ pé ẹja lẹja ń jẹ sanra. bẹ́ẹ̀ni báwo ni ọkọ ṣe máa lu ìyàwó ẹ̀ lálùpà. bí ìfẹ́ ò bá sọnù báwo ni ìyàwó máa sọ pé kọ́kọ́ fóònù ṣó àbí kí ìyàwó sọ fún ọkọ sọ fún ìyàwó ẹ̀ pé kí ni kó fóònù ṣó. tí ìfẹ́ ò bá sọnù ni pé ta ló bọ̀ yẹn ti géètì mi ìfẹ́ kì í ṣe pé bóyá mo jẹ́ ẹ kíní kan tó bá kò ṣe bí o jẹ́ lẹ́sìn kínní o o jẹ́ lẹ́sìn kejì o èyí tó bá òun kò jẹ́ tó bá ti jẹ́ ènìyàn. ẹ fìfẹ́ hàn sí i. ẹ fìfẹ́ hàn sí i. ṣe pé ẹ má pọn mi lé mi ẹ má bá ọmọ mi ṣeré. ẹ má bá ọmọ mi ṣeré o ẹ má bá ẹ̀kan dẹ̀ bá mi ọmọ ọjọ́ mi kọ́ dẹ̀ bá mi dáṣà kan ọ̀rẹ́ mi kan a jọ lọ sí ilé ìwé ni ó wá jẹ́ muslim ó wá ń ṣe iléyá ń bá dẹ̀ lọ bẹ̀ láti lọ bá ṣe láti lọ bá ṣọdún wọ́n bá ní ah dádì ìjẹ́ ó tọ̀nà kíyàn máa bá wọn jẹ ẹran iléyá wọ́n níbo náà ti rà á lọ́jà níbo ni níbo náà ti jẹ́ ó ní ilé yìí tèmi rà lọ́jà bó mo ti ń rà á ọjà náà níbo mo ti jẹ́ ó ilé. ṣáàbù kí tó ta ti ń yàtọ̀ sí tu. <laughs> ṣé ẹran tí ẹ wù ni <laughs> ọmọ mi jókòó kò rí bẹ́ẹ̀. Hmm tèmi náà bá ń ṣe àjọ̀dún tí mò ń ṣe kórè ṣé òkèèrè alájí ń bẹ́ẹ̀ ni tó mò ń rí ń bẹ́ẹ̀ mm. mm. ẹ́ ìfẹ́ tí ọlọ́run sọ gangan mm. òun nìyẹn. wọn ló fi lè jẹ́ ká máa bára wa lò láìjà mo ṣe pé èèyàn kò ṣẹ̀sìn àfi kó pa. ẹ̀sìn orí bẹ́ẹ̀ ìkan náà ni gbogbo wa nínú kristi ìfẹ́ tí jésù sọ nìyẹn nǹkan tó bá ní jésù gẹ́gẹ́ bíi olúwa àti olùgbàlà rẹ gẹ́gẹ́ bí iye dáfídì ẹ má ẹ má ká kó bẹ́ẹ̀ mm. gẹ́gẹ́ bí dáfídì ṣe ro àròjinlẹ̀ níbi kan wà tí jésù ní ta ni kí ni mo já mọ́ kí ni ìdílé mi tó fi jẹ́ pé o tún wá yàn mí fẹ́ láti ṣe mí ní ọba mm. ọ̀rọ̀ yẹn máa ń bà mí lẹ́rù gan mm. ọjọ́ kan ni mo jókòó wọn á wò wọn á wò títí títí pé lẹ́ẹ̀kan lọ́dún mo gbọ́dọ̀ máa pè àpè ẹ ìyìn òun lórin àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ yẹn pé mo hmm. gbọ́dọ̀ máa yin Ọlọ́run ní ẹ̀ẹ̀kan lọ́dún. ẹ̀kan tí ẹ̀kọ́ àwọn èèyàn jọ. ẹ mo wá pè ní ìyìn tí ò lópin. bàtà bá tún máa ṣe ká ẹ pé Orísun ká wá bá yín kọ wá kí gbogbo ayé lè fún wọn. unlimited praise ah, ni mo ah. pè unlimited praise ìyìn tí kò lópin ni. ìyìn dẹ̀ ní tán lẹ́nu wa lórúkọ Jésù. mo wò pé ẹni tá à sọ̀rọ̀ nípa èyí tíyàn bá gbàgbọ́ nínú rẹ̀ tíyàn ní òye nínú rẹ̀ kò sí ohunkóhun tí o fẹ́ lábẹ́ ọ̀run fẹ́ pé kò ní ṣe fún ẹ hmm kò sí nǹkan tó tẹ fẹ́ gbé fún ju pé kò yìn lọ ìyìn nìkan náà ló ń gbà lẹ́yìn ìyìn kò sí nǹkan mímọ́ ìyìn náà ni. ẹ ṣe dájú wa nínú olúwa adúpẹ́ torí pé a pè é sí ẹjẹ́ wa dájú wa kí ẹ so máa lọ ní ìṣẹ́jú kékeré tí ò tó jọjú kan àwọn tó ń wò yín nílé tó ń retí nǹkan lọ́wọ́ ọlọ́run tàbí kejì ẹ bá mi súre fún un. èmi máa ń sọ àsọtẹ́lẹ̀ kan torí pé wòlíì ni èmi ń àṣẹ ọ̀rọ̀ tí mo sọ nìyí pé gbogbo ìpele tó kàn hmm. ìpele kan ló máa ń kàn nínú ayé ẹ̀dá ìpele tó kàn ohun tó nílò ni kò kàn ṣàmì níbi tó ti ń wò mí yẹn ni o hmm, hmm. ìgbọ́n tí mo nílò àmì ni àdàbí tó bá lè ṣàmì nìkan ló kù o ṣùgbọ́n tó bá rí orí ọ̀fẹ́ tó jẹ́ kí orí inú ẹ kó ba ti òde ẹ jẹ́ tó wò pé wọ́n yẹn máa ń sọ nìyẹn ohun tí mo sọ lélẹ́yìí pé ìpinnu tó kàn nínú ayé rẹ ọ̀run kó mú ẹ débẹ̀. àmín jésù. ìwọ tó jẹ́ pé òun retí ọmọ ó dẹ̀ gbọ́wọ́ sínú inú ẹ mo ní kó ṣí. àmín jésù. ìwọ tó jẹ́ pé òun wá iṣẹ́ àti ìwọ tó ń wá admission ó jẹ́ náwó sọ̀rọ̀ torí pé gbogbo ohun tá a máa jẹ́ tá a máa dà lọ́wọ́ àtẹ́lọ́wọ́ wa ló wà gẹ́gẹ́ bí ìwé Jóòbù ti sọ lórúkọ Jésù ibi tọkàn ẹ pọ̀ngbẹ fún ọ̀run kó mú ẹ débẹ̀. àmín jésù jésù kristi olúwa wa àmín ẹ lọ ṣe lórí facebook. bẹ́ẹ̀ni. ẹ bá a sọ àdúrà orúkọ yín lórí facebook. prophet ìmúṣẹ. prophet ìmúṣẹ. prophet ìmúṣẹ. ẹ ṣe torí pàkó yín tí ẹ jẹ wà lórúkọ jésù kò lóbó òróró yín kì yóò gbẹ ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ká lọ forin ijó àti èèyàn ọ̀gá ògo tí wọ́n máa padà wọlé máa bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ má ì tí dìde o ó gbé ìgbàlá ń